Uh, é, what الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوك فلدو لون الحمد لله أدوك فلدو لون الحمد لله adúpẹ́ ń kọ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi rabbil alamin. lẹ́yìn náà adúpẹ́ ń kọ́ lọ́dọ̀ wa ìmáàmù àgbà gbogbo ilẹ̀ òròlú. innal imamata. innal imamata lẹ́nu mi lẹ́kọ̀ọ̀kan. ààrẹ̀kùn ọ̀la. ìfẹ́ ìlú. ìfẹ́ ìlú. ó ṣe pàtàkì ní. ó ṣe pàtàkì púpọ̀. òjòjò sòjò. òjòjò sòjò. àárò òjò le. àárò òjò le. ààrẹ̀kùn ọ̀la. ààrẹ̀kùn ọ̀la. ọ̀rọ̀ wa gba lẹ́nu mi lẹ́kọ̀ọ̀kan. ààrẹ̀kùn ọ̀la sàbí ànábì ti jẹ sàmúrátà. ti jẹ sàmúrátà sàbí ànábì sallallahu alaihi wasallam. ọmọ bàbá sí mi dàkúrẹ́kú. Ah, Allahu akbar. Allahu akbar. Bàbá wa ìmáàmù àgbà bá yẹn pẹ́lú ọlọ. Sábẹ́ ànábì yìí ti jẹ́ Sàmúrátà yìí ànábì sọ fún un pé Sàmúrátà má du ìmáàmù. Ìnáli ìmáàmẹ́ta za'atika ala qadari. ti fi ọ jẹ ọlọ́wọ́ da ọ̀dà o ní ṣàṣeyọrí àmọ́ tó o bá dùn ọ́ ṣàṣeyọrí ẹ̀gbọ́ àtàwọn bàbá wa yìí wọn ò du ìmọ̀ọ́mù wọn dùn wọn dùn pa sórí tẹ́yìn bá ti wà ní láì kan tí wọ́n bá sọ wípé bí wọ́n ṣe ń tó rèé o bí wọ́n ṣe ń ṣe rèé o bẹ́lẹ̀ bá ti kú omi yìí ele ọbọ ọbẹ ele bá ti kó mi ele ọbọ ọbẹ tí irú rẹ̀ wá ṣẹlẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ bá dìde pé ẹ dákun èmi lọ́kàn kì í ṣe kó dùnú o. ó kàn ní kò dùn nígbà tó ta ọ̀tọ̀ nù bẹ́ẹ̀ ọba sì tọ́ yóò di ẹran onídìí ẹran onídìí. ìtọ́ba wá ṣẹlẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ní jámọ́ ọmọ bí nǹkan ń ṣe rí gbogbo tí ń ṣẹlẹ̀ bọ̀ ní fọ́n látijọ́ yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó ṣẹlẹ̀ nígbà tí yín yìí gbogbo ẹni tẹ́sìn bá yé yóò mọ̀ pé ìkánú àṣeyọrí tó lágbára olọ́lọ́run ní kò sọ kankan yìí. makibara ìtẹ́ ìtẹ́ ibi tá a máa sìnkú mùsùlùmí sí. máa sìnkú mùsùlùmí sí. tọ́wọ́ jẹ́ pé. ninety percent ìdá àádọ́rùn-ún nínú ọgọ́rùn-ún nínú àwọn okùn mùsùlùmí títí ń kú nífà yìí ni wọn ọ̀rẹ́ tọ̀tọ̀ ẹ̀ wọ́n gbàgbà láti yọ yìí. ẹ gbọ́ ìdá àádọ́rùn-ún ṣé àádọ́rùn-ún náà ní méjì bàbá wa àádọ́rùn-ún ní méjì gbogbo mo fi sọ. ìdá àádọ́rùn-ún nínú ọgọ́rùn-ún nínú òkú mùsùlùmí tó kú nífọ́ ni wọn ò rí ẹ̀tọ́ tó wọ́n gbàgbà ninety percent ten percent tó kù ìdá mẹ́wàá tó kù òun ni gbogbo òkú tó bá kú tọrọ máa rè fílẹ̀ ẹgbẹ́ tí bàbá wọn láyé wí nìsín wọ́n ní gbogbo àwọn tí wọ́n kú nù ẹ̀sán ìsìlámì wọ́n ní ẹ̀ ọmọ mi kò wúlò kọ̀ráyè tọrọ fún bàbá rẹ̀ wọ́n ní àwọn wa máa rántí wọn lẹ́ẹ̀kan lọ́dún tí bàbá èyí bá ń bẹ láti mọ́lé ọdọọdún lè yóò sì lọ́mọ gbàálẹ̀ amẹ́sẹ̀wò tíráì mo fi kíkì bàbá wa imam mo fi kí bàbá wa olúbùdó bàbá wa imam olúbùdó bàbá wa imam ansarudin mo sì kí bàbá wa imam tawakaltu gbogbo àwọn bàbá bàbá mo kí wọn àwọn bàbá wo olóyè bàbá wa àṣàdẹ bàbá wa baálẹ̀ òkè àlàáfíà níbi ìlú sẹ́wọ̀n pé ifá búrọ̀dù lèmi mo kí bàbá wa ọba mo fi kí gbogbo yìí gbogbo àwọn àfa bàbá wa ìmáàmù mo fi kí gbogbo ẹ̀yà àfa mi tẹ̀ ń jò gbogbo yíyá àfa mi ni yín mo sì kí àwọn ẹ̀yà wa tọ́lọ̀ ní dáadáa yóò máa sojú wọn ẹ ẹ fẹ́ jókòó ẹ jẹ́ jókòó ọlọ́run dákun mọ́ bẹ́ẹ̀ nínú ọlá rẹ̀ ìlú fán ọlọ́run mẹ́jọ bàjẹ́ bíládì wà í járọ́ tí aláyà aziza ìlú fán yìí ó pàtàkì lẹ́mìí mi púpọ̀ lẹ́yìn Mẹ́kà àti Mẹdínà tó tóbi kò sí ìlú kankan tó tóbi láyé tó tó ìfẹ́lẹ́mì mi kò sí. bàbá wọn olókùn ẹ̀sìn mo kí o wọ́n ní sọ́la. bàbá wa sheikh wa Sulaiman Salahuddin bàbá wa sheikh Sulaiman Salahuddin wàhálà tẹ ẹ ṣe nídìí ẹ̀sìn nírú ìmọ̀ tọ́lọ́hùn tàbí nígbà tí súnà ń wá ń lẹ̀ ìgbà tí súnà ń wá ń lẹ̀ pé kí àrè kí àrè òun lẹ́yìn sì gbà á bàbá wa Suleiman Salawudi ẹ wo àfa wa tó ké Kùránì fún wa sọ ọmọ fọ́nà làfa tó ké Kùránì fún wa o ọmọ fọ́nà ni ọmọ náà dà tó ké Kùránì fún wa sọmọ fọ́nà ni ọmọ àfa àgbà ńlẹ̀ fún àbí tẹ́lọ̀ bàbá rẹ̀ ojú àríyàn tẹ́lọ̀ ọmọ tẹ́lọ̀ ó ń dàbọ̀ ta ọmọ Ajíbọ́lá ọmọ tẹ́lọ̀ lọ́wọ́ kékurani ẹ̀ mọ̀ rí wáyà tó fi kékurani rí ọ̀kẹ́ ọmọ náà dà. La ilaha illallah Muhammadur Rasulullah. ọlọ́run dàpọ̀ jọ́mọ náà ò ní àlùbáríkà. àmín. kí n sọ ma jígiri nìkan ní òkúlẹ̀ kí yẹn mọ́. Allahu akbar Allahu akbar Allahu akbar. àṣé ọlọ́run jù ú ní àlùbáríkà. àmín. ẹ rìwáyà tó kẹ́ riwaya tọmọ yìí ké tàfà yìí ké riwaya tó ké Allahu akbar. Ọlọ́run jọ lálùbáríkà. Àmín. Ara mi wà wá yá láti mọ wálé dáadáa báyìí nísìnyí. Insha Allah. Àwa tọ́jà yìí pé ẹ̀yin wa lọ́kàn ọkàn wa kọ́ lọ́kàn àtúbọ̀. Alhamdulillah. Ọpẹ́ olóòlò. Alhamdulillah. Ṣéèkù wa Abdulwasi Abdulrahim àfáà wa àgbà mo kí gbogbo yìí. Bàbá wa ìmáàmù ẹ̀ kú oríire sáàyí ipa makbara yìí súnà nàbì ni. sallallahu alaihi wasallam. ṣùgbọ́n nǹkan ká dàrú mọ́ wa lójú lórí ọ̀rọ̀ tí a bá sọ pé súnà ẹ gbọ́ wọ́n fún wa ní definition kan lórí ọ̀rọ̀ súnà wọ́n ní súnà òun ní nǹkan tó dáa pé téèyàn bá ṣe é yá balada béèyàn bá ṣe é kò ní í jìyà revelation ti mo fún wa kẹlẹ kéwú ní kékèké nù bẹ́ẹ̀ kọ́ ni súnà o. kì í ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́. kì í ṣe bẹ́ẹ̀ rárá. téèyàn bá ṣe súnà yóò jìyà ni. Hmm. ìtẹ́ bàbá wa ṣéèkù wa Muhibullah àbí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n initiate ọ̀rọ̀ ìtẹ́ àbí a'udhu billahi minash shaitanir rajim. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله tí mo yí fi dálẹ̀ yìí sẹ́ni kọ́nà ló ní ọjọ́ dáadáa wà má tukọ̀ dìmú li ànfúsìkò min khairin takidu indala àwọn dáadáa dálẹ̀ ọlọ́run wájú wọ́n yọrí ẹ̀ tí wọ́n fi kú àmọ́ gbogbo ògbà gbogbo ògbà gbogbo ògbà ni ládàá sì lọ́mọ báwò. wà á mẹ́tò kọ́ di mú ọ̀ọ́lì àwọn ní kọ́ irin. tajidu. tajidu. gbogbo ọgbà tí ọlọ́run bá ti wá ní kí dáadáa náà máa lòkè wọ́n sì máa gbà ẹ wá jẹ́ n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ itẹ́ itẹ́ ká sọ yí pé ìtẹ́ rèé mọ́kíbára là á pè é burial ground kèé ló ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọlọ́run ni wọ́n ní ìjọ bẹ́ẹ̀ arúgbó lọ tọ̀ tọ̀ ṣàfáwò lọ ọlọ́run sọ yìí ẹ ṣe bàbá ọlọ́run sọ yìí ọlọ́run sọ yìí bàbá ọlọ́run sọ yìí bàbá bàbá wa ìmọ̀mù olùbùdó ẹ̀kọ́ náà táwọn ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ti dé kó kó kẹ̀dídé kó pé mọ̀ ń lọ tí ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ pé ẹ ah, gbogbo rẹ̀ ń lọ bàbá tó wá sí ìsìnzán ọlọ́wọ́ bá sọ ibele dáadáa ọlọ́wọ́ sì ọlọ́wọ́ fún àfáwọn àgbàlẹ̀ lálàáfíà àìtẹ́ gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́run tẹ̀ ti kọjá lọ ìmáàmù wa Abdulwasi ìmáàmù wa Nurain mo ti kí gbogbo yìí o mo ti kí àwọn ẹ̀nẹ́bí ọlọ́run tẹ̀ ti kọjá lọ gbogbo wọn ni wọ́n ní ìtẹ́ ẹ̀ ẹ jẹ́ kí n mú kẹwàá anabi tó súnmọ́ wa nítòsí ni anabi Musa aleyhi salatu wa salam àwọn ìjọ anabi Musa wọ́n ní ìtẹ́ àwọn àǹfààní tí ìtẹ́ máa ń ṣe òun ni pé oore àpapọ̀ oore àpapọ̀ ó máa wọ́n àwọn òkú tó bá wà ní ìtẹ́ máa ń lẹ́tọ̀ọ́ sí oore àpapọ̀ kàtà wípé ìwọ ọ̀rọ̀ ọmọ gidi fílẹ̀ tó lè ṣàdúrà fún ọ o sì jẹ́ mùsùlùmí ó rí àpapọ̀ àwọn mùsùlùmí tí a bá wà ní ìtẹ́ wọ́n máa ń ní àǹfààní sí i ẹjẹ́ bẹ́ẹ̀ lórí ànábì ànábì Musa alayhi salatu wa salam ànábì Musa kọjá lọ báyìí ọwọ́ bá ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ ìtẹ́ bẹ̀rẹ̀ àjọ àmì báyìí ọkùnrin yìí yábùkì ó ń sunkún ọkùnrin yìí ṣe kíni ó ń sunkún àdébí musa wa bí léèrè pé kí ló ń pa ọ́ lẹ́kún ọwọ́ á ní wa mura'ati madfuna fi hadi ilmakbara ìyàwó mi tí mo nífẹ̀ẹ́ ó kú ni wọ́n wá sí sí ìtẹ́ yìí anabi musa wa ni famada turidu minni kí ló wá fẹ́ kí n ṣe fún ọ ó ní nǹkan kan tí mo fẹ́ tí ó dùn mọ́ mi ni pé kẹ́ ẹ bá mi jí ìyàwó náà kíyàwó náà kó kẹ́ ẹ bá ń jí ó wá ní sàárè rẹ̀ dà ẹ má gbọ́ sàárè rẹ̀ dà ó wá wò pé sàárè rẹ̀ rèé láàrin àwọn sàárè tó èyí wá ní anabi anabi isa anabi isa anabi tó súnmọ́ wa ní ìyàtí lẹ́yìn musa lọ ka isa lẹ́yìn isa lọ wa ka anabi muhammad anabi isa ni sàárè rẹ̀ dà ọwọ́ ní sàárè rẹ̀ rẹ̀ anabi isa wa náwó sí sàárè pé yá sọ́ọ̀hìbà hazel kọ́pù ìwọ tó wà nù sàárè yìí bí pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run kú ìdè lọkùnrin kaba dìde òjò bíi má ọkùnrin ló dìde. nígbà tó wá dìde wọ́n ní yàtúrẹ́jù mi máa ń ṣìlẹ́ yìí dùkánù èéfín wá jáde mànkírù ihò ní jẹ́bẹ̀ yàtúrẹ́jù mi máa ń kìlẹ́ yìí dùkánù èéfín wá jáde ní òmù rẹ̀ báyìí èéfín jáde báyìí èéfín jáde báyìí musa wa ni ọkùnrin lélẹ́kẹ̀ èso obìnrin àlebi isa ni ọkùnrin lélẹ́kẹ̀ èso ó ní à àṣẹṣàárẹ̀ rẹ̀ kọ́ tèmi rèé ẹni wá ní la ilaha illallah isa ruhula la ilaha illallah isa ruhula àlebi isa wa ni sọ padà èyí ń sọ padà sàárè tèèyàn rẹwàdà ń bí wò dáadáa o kọ́mọ jẹ́ gbogbo àwọn tó wà ní láàmú kílẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ wo àǹfààní àkọ́kọ́ ni pé sábà pé ọ̀rọ̀ ń sọ fún wa pé kìí ṣe sàárè kan lọ́wà ní ìtẹ́ ibẹ̀ níbẹ̀ nu ó wá tèmi rèé ànábì yìí sáwá débẹ̀ ó ní bí ìnìlà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ìwọ tó wà nù sáré yìí ti dé obìnrin yẹn bá dìde. Allahu akbar. ó wá dìde àdébí isa ní ìwọ ọlọ́run bá ìyọ̀ǹda fọkùnrin yìí kí àwọn ọmọ tẹ̀lé lọlé. Allahu akbar bá yọ̀ǹda fún. bá yọ̀ǹda fún kó máa tẹ̀lé kọ́kọ́ máa mú ìyàwó ẹ̀ lọlé. ìyàwó rẹ bá tẹ̀lé máa ń gbà ah, mo nífẹ̀ẹ́ rẹ èmi náà nífẹ̀ẹ́ rẹ wàhálà yìí ti wá pọ̀ tọkùnrin yìí ṣe wọ́n wá débi kan ọkùnrin yìí ní ọ̀nà tàbáànù ó ti rẹ̀ mí púpọ̀ dàíní àsárì dàíní àsárì jẹ́ ìsinmi díẹ̀ fàjálà sátìlímọ̀rà ọmọbìnrin wa jòkó báyìí fàjálàsà jàmbá ha záwùjù ha ọkọ rẹ̀ wá jòkó lẹ́gbẹ̀ẹ́ wà wọ́tọ̀ àrà àṣà hu aláfàṣẹ́ ìhà ọwọ́ agbórí lè ní sábà yìí torí gbogbo ẹ̀yin tẹ́ padà ṣe research tẹ́ wá tíra yẹn kàn bẹ́ẹ̀ ṣe máa kàn bẹ́ẹ̀ nù mọ ha ni ngbà mo sì dé bàbá ìmáàmù náà lárúbáwá mo bá lẹ́nu tiwọn náà. ẹ̀rí pé ọwọ́ alágbára báyìí wá papọ̀ sánú àtọ́bàkọ. ọkùnrin wa gbórílẹ̀ ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ fanam ọwọ́ sùn lọ fẹ́yìnlá bíbélì malik ọmọ bàbá ń bọ̀ aláàfọ́rẹ́sì ọwọ́ lórí ẹsẹ̀. àwọn èèyàn tẹ̀lé ọmọ ọba tó rọ́jòlù fatanu ọmọ yìí rẹwà púpọ̀ orí bíbá mi àṣàdẹ̀ yìí ọmọ ọba wọn rẹwà bíbá mi àṣàdẹ̀ yìí ọmọbìnrin yìí wá rí sẹ́rí ọmọbìnrin ṣe ọmọ ọba pé ọkùnrin rẹwà ọmọ ọba náà wò pé ọmọbìnrin náà bá di mìíràn fatanu ọkùnrin wá ace wá. obìnrin wa rọra gbé orí ọkọ rẹ̀ ọ̀rọ̀ rà gbé lẹ̀ ìwọ tó wáyé tó yẹ kó o lọ wá sùn hmm. ọba gbé rí ọkọ rẹ̀ lẹ̀ fatabi atimina malik wọ́n wá tẹ̀lé ọmọ ọba lọ sábà bá anabi sọ pé ìtọ́lá àtúwọ̀lá náà anabi ni wọ́n yọ̀ǹda fún mi kí n olú lọ́ba yìí fàrọ̀ àìtù àti fẹ́rẹ̀ àlìyà ànìsà mo wá rí pé àwọn obìnrin lọ́pọ̀ jù nù náà ẹ gbọ́ àgbọ̀ àwọn obìnrin kí ni. wọ́n kọ́ nù náà. aa ah, ìkànnì àwọn ìyá wa ni kí la wá ṣe anábìnrin ah. tukfiri nà lánàtà wàtàkfuru nà àṣírọ. Allahu akbar. nǹkan méjì náà ni ó gbọ́ mi wọlé tó fi pọ̀ tukfiri nà lánà ẹ̀yin omi ẹ̀ máa ṣe pé pọ̀. pé pọ̀ wàtàkfuru nà àṣírọ ẹ̀ sì máa ṣàìmọ̀ sọkùn. kí la wá ṣe fún mi sani kò ṣe rí láti jọ mo ti bí tí mo ti wà lọ́dọ̀ rẹ tí ẹ bá kàn ṣe pé torí ọmọ torí ọmọ eléyìí bù o bàbá jẹ́ torí ọmọ dúró lé bàbá rẹ̀ à ń sẹ́yìn lóore àwọn ọkùnrin à ń sẹ́yìn lóore ni à ń sẹ́yìn lóore kọ́. oore ni. ẹ máa mọ oore fún wa ìkànnì méjì tá níbi ló bìnrin ó kì pọ́nú lẹ́nu pé tùkúrì lẹ́nu lánàá ẹ ti lè ṣépè jù. méjì pọ̀ jù tọkọ bá ti fẹ́ yàwó nísìn wàhálà dénú èpè ni wọ́n máa fi rẹ́tẹ́ sọ́kọ eléyìí bú ti lọ eléyìí bú òtí dé nísìn eléyìí bú bàbá yìí anabi nítorí rẹ̀ ẹ pọ̀ nù ọ̀nà ọlọ́run níjọ́ jẹ́ yìí. àmín. wàtàkì fún mi. ẹ má sọ́kọ. Ah, ọkọ wa ni a ya ya bínú malik ọmọ ọba ọmọ ọba dansaki adi murati ìyàwó mi ni obìnrin níta ni ìyàwó rẹ ah. abẹ́rẹ́ ẹ̀dá òru ni adi murati ìmúrati obìnrin mi rè ó ti kú ó ti kú rí ànábì ọlọ́run Ìsá ló máa gbàtẹ́ ọlọ́run jì àwọn obìnrin sáré gbé ìrẹ́ ti dàrú ah. ẹnìkan ti kú rí kó tún jí ẹ̀gbọ́n àti ọ̀nàdìbò wa o alàmọ̀sálẹ̀ ọ̀nàdìbò wa kò sínú ìṣe rẹ̀ kọ́pẹ́ o ó ní ìdìtẹ̀ pẹ́ ni iṣẹ́ ìlú náà ló ṣe lọ máa bọ́ ní iwájú báyìí ẹ̀bọ. àgbọ̀. ìyàwó mi ni. ìyàwó mi ni. kódà ó ti kú rí. anábìá ọlọ́run ló bá mi jí àá obìnrin ní sẹ́yìn rí báyìí. òpùwọ́ lélẹ́yìí. sẹ́yìn pé eré eléyìí ti rí ilé yóò pé. ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ anábì anábì Ìsá. sẹ́yìn bàbá anábì Ìsá. anábì Ìsá ìyàtàjẹ́ wọn. anábì Ìsá ìyàtàjẹ́ wọn mímọ̀ káàní ni ìlànà káàní ní àkàn ànábì Ìsá kèé dúró lójú kan yóò kú òní yóò bọ́ sí ọ wá lọ lọ́ba tó dé lọ́ba kí ló dé tẹ ọkọ̀ tó bá bá dé à tọ̀ à ànábì Ìsá ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìyàwó mi ni tẹ́ ẹ bá mi jí ó ní bẹ́ẹ̀ ni obìnrin ta ni ẹ bá ọ jí ànábì Ìsá ni mo fọlọ́ ń bẹ̀ ọ́ sọmọràn ṣe rí kankan fún gbogbo ayé tóró ti sọkùnrin yìí di bèbèrè lójú ayé sábà fáwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sọ di bèbèrè púpọ̀ ọkùnrin tí ọba ń lé dáadáa tí wọ́n bí ire obìnrin ọ̀sẹ̀ ti tẹ̀lé níṣe ọkọ ọ̀sàmà bínú ọ̀nà ọ̀nà ni ìnígbà àwọn èèyàn ọmọ pé baálé ó pè é kí ló dé aláàjì e, eléyìí bú ọmọbìnrin yìí ni wọ́n pè ń gbọ́ aláàjà kí ló dé mi ẹ bá ń bí ìmọ̀ tí mo ṣe fún ọmọ tó ṣe o ọbẹ̀ sọkọ di dèdè lójú àwọn èèyàn ni o ọkọ òsì nílé sọ wọ́n bá tẹ̀ wá fẹ́ oorun ló dá wàhálà alẹ̀ sọ́kọ̀ yá sábírù tèmi yìí. ẹ̀yin ṣe lè tẹ̀yọ̀ pé báyọ̀ bá bílẹ̀ èyí ń kọrun gbogbo àpèkọ́ yóò wà ní yìí hù nígbà bàbá ìmọ̀mù bá dé pé ah, ẹ wà lọ́ba kó bàbá ìmọ̀mù fún kí dé aláàjì kí ló dé èyí rẹ̀ ní òpè èyí rẹ̀ ní òpè alájà kí ló dé ẹ bá bì í èyí tó ṣe ń ṣe látàlẹ́nu kó má jẹ́ pé ilé àwọn aláàjì ti èmi ò wá ní jẹ́ ìyọ̀sọ mi lé rí báàbáàbù nǹkan ọ̀run sábà pé gbọ́ pé kọ́ ni ọ̀rọ̀ lè sọ ta àdébí sáwa ni áà obìnrin pẹ̀lú ṣe yí ọ̀dà òótọ́ mọ bá ọmọkùnrin yìí jí ìyàwó rẹ̀ kan ṣé wọ́n kọ́ ó lè kọ́ ó ní alẹ́ sàwùjá tó bìnrin mọ̀lẹ́kì ìyàwó ọmọ ọba ọmọ ọba lọ́kọ́ tèmi tọ ànábì Ìsá ni wọ Ọlọ́run ìwọ ló kún fún mi lágbára máa jíkù òkú tí mo bọkùnrin yìí jí bá ń pa àfi gbì. Allahu Akbar. ẹ wá jẹ́ kí la fẹ́ insinuate kí la fẹ́ mú jáde ní ọ̀rùn. la fẹ́ mú jáde. ẹni tàkọ́kọ́ ó ṣe náà nílànà tó bá tà níbi yìí sáà mu. ṣùgbọ́n àṣẹ ètò ń bẹ́ẹ̀ lẹ̀ ó ṣàṣe ètò díẹ̀ díẹ̀ tó fi lẹ́tọ̀ọ́ sí pé èéfín jáde nímú ẹ̀ ọlọ́run ó padà bá kí ààrẹ èéfín wọ́n jáde nímú ẹ̀ ṣùgbọ́n torí pé ànábì Ìsá kọjá mẹ́ ọ padà gbé dìde ọ wá padà wá báláǹsì ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá sí sí pẹ́bù ni ó ti o. Allahu akbar ẹ tajiduhu inda ti yé wa bí níta àfàyọ́nù rẹ ti yé wa ìtànkẹ́ kọ́pì ò ṣe pé ẹ̀kọ́ tí pé èèyàn máa sórí ire tó bá wà pẹ̀lú ire. Allahu akbar. ẹ wá wa sallallahu alaihi wasallam gbogbo tí kálukú ṣe yìí tábà bẹ̀rẹ̀ pé kí ló dé wọ́n pé afẹ́rẹ́ ànẹ́bì ni afẹ́rẹ́ ànẹ́bì ni ṣùgbọ́n mọ̀jà gbàgbé pé gbogbo wọn sọ pé afẹ́rẹ́ ànẹ́bì ṣùgbọ́n bá ànẹ́bì ṣe ṣe ó lè fún wa láti ṣe gbogbo afẹ́rẹ́ ànẹ́bì afẹ́rẹ́ ànẹ́bì kọ́dà wọn bẹ́ẹ̀ bá fojú kan nẹ́bi kílẹ̀ ṣe wọn làwọn ojo àwọn ọyọ ṣé bá nẹ́bi ṣe ṣe gbogbo nǹkan kọ̀ọ̀kan ṣé bẹ́ẹ̀ la ṣe gbogbo àwọn bàbá wa ṣe lẹ́yìn òkò yìí wọ́n ti lọ Mẹ́kà wọ́n ti lọ Mẹ́dínà kí wọ́n wá júwe ibìkan tó jẹ́ yí pé wọ́n ń sìnkú sí nílé ní Mẹ́kà àti Mẹ́dínà bàkíì bàkíì ó wà ní Mẹ́kà ó wà ní Mẹ́dínà ibẹ̀ ni wọ́n ń gbogbo òkú sí tókù kan ti kú báyìí ìṣẹ́jú ìṣẹ́jú ni wọ́n bá kírun tókù la mẹ́ta. ìtì ìlọ ájì o àmọ́ mo lọ múra tí èsì ẹ̀kẹ́ tí èsì ẹ̀mí tí èsì ẹ̀mí bá. tá a bá ti kírun kẹtẹ báyìí lágbọ́ sọ́lú aláìṣíwánikum yarhamukumullah ẹ̀dá tó kírun tókù la o kò sí ìrùn tá a kí ní mẹ́ka ní màdínà tá a ní kírun tókù la. gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ti lọ sẹ́bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti sẹ́bẹ̀ ni tẹ́ bá wá kírun sí bó ni wọ́n ń gbé wọn lọ wọ́n gbé wọn lọ mọ́tàrà ìtẹ́ òun wá lọ́fà tó fi jẹ́ wípé ẹja bọ̀ bí ìjà lẹ́bi kẹwàá sálọ́lá ọ̀ sálọ́ ó ní ìsàfẹ́ túrọ́pù ìyá rẹ̀ tẹ̀kọ́pìlì ùmì mo gbà yọ̀ǹda pé ọlọ́run ọba jọ kí n lọ yẹ sàárè ibi tí wọ́n sin màmí sí wo fàádìmẹ̀lì ọlọ́run ọba ni máa lọ lọ́ọ̀bẹ̀ sẹ́lẹ̀ ni wọ́n ti sí lọ́ọ̀sẹ̀ ń pé kọ́nà wọn tó wọn lọ bí sí. ìsìsáàmù tó wáyé bẹ̀ ni ẹ fi rọ́pò fẹ́ǹsì àti ilẹ̀kùn tí ó wà ń bẹ̀ àti ọlọ́dẹ tí ó máa sọ tọ́gbẹ́ lọ́dọ̀ ẹ̀mí kẹ̀kẹ́ ọlọ́run gbogbo àwọn sábà wà kù torí pé ti ṣe o àwọn tá òní ọlọ́dẹ fi gbọ̀gbọ̀ wà. Adébí wa débi sáré o. Ọlọ́run mo ti rí sáré mọ́ mi. Jẹ́ ìsàdúrà fún ọlọ́ni rárá. Jẹ́ ìsàdúrà fún ọlọ́ni rárá. Ẹ wá jẹ́ bí èrè. Àwọn oníṣúfì máa sọ pé Ọlọ́run ti ń yá ànẹ́bì fún. Ó jí bàbá ànẹ́bì fún. Ọya ẹsẹ̀ ìsìlámù. Wọ́n wá ẹsẹ̀ ìsìlámù. Wọ́n wà ní tẹ́lẹ̀ irọ́ ni. Kò ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan wá bá nẹ́bí ọmọ àti ànẹ́bí lè fẹ́ bó bá mi wà ànẹ́bí ni ẹ̀sìn wo ni bá rẹ̀ ṣe kú báyìí báyìí ànẹ́bí nínú náà ni lọ́ba pẹ́ pẹ́ ànẹ́bí kìí ṣe wọn nìkan bàbá tèmi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àbíyèsí ti pé kéèyàn ta kéèyàn kọ́ kẹ́ rárá àbí tó clear ọlọ́wọ́ fẹ́rẹ̀ nìkan ṣáájú ànẹ́bì mi nínú àwọn ànẹ́bì ọlọ́tọ́lọ́ tún fẹ́rẹ̀ ànẹ́bì Ibrahim jẹ́jẹ́ pé ọlọ́run jẹ́ ọmọ pé bí èèyàn bá ṣe tọ́lọ́run tóbi rẹ̀ ò ṣe sàárẹ̀ ọ̀pápọ̀ ọmọ máa wọlé lọ bàbá ọmọ wà tẹ́lẹ̀ lọ tó bá papọ̀ tó bá dorí kodò bàbá ọmọ wà tẹ́lẹ̀ lọ ọmọ máa wọlé lọ ní ànẹ́bì Noah yóò máa là tẹ́lẹ̀ ọmọ rẹ̀ ọmọ lọ́nà ànẹ́bì Lútù yóò máa là tẹ́lẹ̀ ìyàwó rẹ̀ ọmọ lọ́nà anabi ibrahim yóò máa lọ àǹtẹ́nà bàbá rẹ̀ àti àrẹ ọmọ lọ́nu náà ni. eléyìí lọ́wọ́ fi kìí yára pé ìjà àdáka àlá àǹtú ṣìríkàbí máa láì kabi. ìlmù ìwọ ọmọ tọ́lọ́ máa ti kẹ́ ọ ọlọ sùkúù ni ọlọ́ọ̀lẹ́kẹ́wù ni ọwọ́ gbọ́ ẹ̀sìn yé ìgbà tí wọ́n ti gbọ́ ẹ̀sìn yé dáadáa pé lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kàn lọ́ba délé láti sùkúù bá rẹ̀ bá rí sí orí rẹ̀ ń tẹ́pẹ́ à ọlọ́run ti ẹ̀sẹ̀ o múra gbẹ́rẹ́ ìwọlé ó pe gbẹ́rẹ́ wo bàbá bá gbé lúkúlùkù ojú ọ̀rọ̀ tàbí àti bíléèdì bẹ́ẹ̀ eré rẹ̀ síbi fọtí wà wọ́n lọ báyìí fọtí tó wọ́n lọ báyìí torí ayé lè kí wọ́n bàbà pa ọ́ wà sọ pé ta ló ti bẹ́ẹ̀ fọ́nú orí tọ́lọ̀ wọn bá fi sọ. sọ́wọ́n ẹni sẹ́bẹ̀ ọ̀ ìjà àdàkàlà àǹtúṣe kàbí máa lọ ìsàlẹ̀ kàbí ìlmù fàlẹ́ àtúntì ìwùmọ̀ ẹ̀rọ ẹja lọ ní mọ́mọ́ mọ́mọ́ mọ́mọ́ mọ́mọ́ ẹja lọ ní hadithi tí Abu Hurairah gbà wọn. nígbà tá Ànábì sọ̀rọ̀ nípa ká lọ máa sálámà sí àwọn òkú ní ìtẹ́ Ànábì ní kúntù náà àìtùkù máa ń di yàrá tìkùbù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi ni mo ní ẹ má máa lọ ibi tẹ́ bá fi òkú sí ní ìtẹ́ àṣẹ kó tó di pé wọ́n tu ẹ̀sùn ìsìláàmù tẹ̀ ká gẹ ìtẹ́lẹ̀ ni wọ́n ṣe kí ni o ni wọ́n ṣe òkú sí kí sáàmù tẹ̀ tó tẹ̀ka ẹ̀yin bàbá wa lẹ̀ wá ń dòkó ọlọ́run tẹ̀mí yóò kù fún wa ọdún wo ni tẹ́ ti wà pẹ̀lú àwọn kírísítẹ́nì lẹ̀ wọ́n gbà ṣe wa ṣe ni ọlọ́run tẹ̀ ṣe wa padà ni gbogbo bàbá wa bàbá wa fi gbogbo àwọn bàbá mi wọ́n ní wọ́n ní wàdà mi làwọn bàbá mi nìyí ẹni tí ó ti dàgbà téèyàn wà kéke bàbá èèyàn ni báàmì ni yọ ọlọ́wọ́ jẹ́mi yóò gùn. Adébí ni kúntù náà ètò kùmà ziyara ti kùmù. Èmi mo ní ẹ má máa lọ abidjan sí òkú sí tẹ́lẹ̀. Falẹ́ẹ̀d zuru ha. Ẹ máa wá lọ bẹ̀ báyìí. Kí ló dé tá ànábì fi ni wọ́n máa lọ tẹ́lẹ̀? Kí ló dé tó fi ni wọ́n máa padà lọ? Ìgbà tó ní wọ́n máa lọ tẹ́lẹ̀ yẹn, ó rí pé ìsìláàmù wọn ò tí ì dúró dáadáa. Ṣé ẹ bá lọ jọ ẹ̀ wọ́n lọ máa ṣe ibi sáré wọn máa fi? bí kéèyàn lọ bí sáré orí bàbá mi mọ̀ ń jáde lọ orí bàbá rẹ tí wọ́n fẹ́ kú ṣé bàbá mi fẹ́ kú. àbí àlágbára tó fi lè gbára rẹ̀ mọ́lẹ́ ọlọ́run tó ti yá. so òkú àwọn akọ́lá ní ìdí òkú mọ́ nínú sáré òkú ló ní ìdí wọn. mọ̀ ń lọ rẹ̀ o ẹjẹ lọ rẹ̀ ẹjẹ mọ̀ rẹ̀ o ẹjẹ tó dùn rẹ̀ lọ rẹ̀ mọ̀ rẹ̀ mọ́ kò ní kankan ṣe ọya sọ̀rọ̀ wá rí báyìí kọ́kọ́ lọ bí sàárè bàá rẹ̀ ìwà ni kéde tó lọ bẹ̀ wọ́n lọ sàdúrà ni. so anábì ní èmi ni mo ní ọmọ lọ bí sàárè níbi wọ́n ń sin àwọn òkú sí tẹ́lẹ̀ torí kí ni ọ̀rọ̀ tó pamẹ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn ni pé ìmọ̀ọ́nì yóò ti gbé tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa wo báwọn ẹni yẹn ṣe rí nígbà wọn wà láyé yóò wà pé lójú yóò gbé kọ̀lọ́lọ́ oníṣùgbọ́n ní ìsìn zuru ha ẹ wá máa lọ bì anabi wa fún wa ní àdúrà kan táàmù síta bá débẹ̀ tó bá jẹ́ pé àtẹnitọ́jẹ́ tiwa àtẹnitẹ́sẹ̀ tiwa gbogbo ni wọ́n jọ pè anabi ní sábà tí wọ́n débẹ̀ kan salamu alaykum ya aladi yari musulmi gbogbo ẹ̀yin mùsùlùmí tá a ti jọ jẹ yẹn rí jàmbá rí wọ sọ rí lòdè rí tẹ̀lé ìmáàmù lọ rí tẹ̀lé báyọ̀ lọ tẹ̀lé ọba lọ rí tẹ̀yìn ọ̀wá àlè lọ mọ́tà ìlé jẹ mọ́tà ìlé mu mọ́tà ti dèrò lẹ̀ ọlọ ọlọ́nkọ́ máa bá ògbó yìí. àwa ni antum salafu nà ẹ̀yin ti fi kú tiwa wọnẹ́nu inshallah bíkun làhìkùn àwa náà ń bọ̀ nǹkan méjì làbẹ́bí fi ní ká máa lọ ibi tí wọ́n bá ti òkú mùsùlùmí sí. nǹkan àkọ́kọ́ ká lè rárá wa létí pé gbogbo kẹ́kẹ́kẹ́ tó ń ṣe yìí àtiwọ́ àtiwọ́ wọ́n gbé ọjọ́ kẹtí ọ̀rọ̀ pé bàbá ìbámu kò ti yá. bẹ́ẹ̀ bá létí èyí yóò àpáyàn bẹ́ẹ̀ bá létí èyí yóò àbẹ̀bí rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá létí èyí yóò rẹ̀ jẹ́. tẹ́ ẹ bá rẹ̀ ṣe yíyù yóò wá ba àdúgbò jẹ́. tó ń náà pé ah, ẹni tí mẹ́nu sàárẹ̀ ìjọ kẹlẹ́ ó wà bíi mi ìjọ kẹlẹ́ mi náà padà dàbí rẹ̀ nǹkan àkọ́kọ́ nù ìkẹlẹ́ kejì lìdùá ìlàhùn kálí lọ sàdúrà fún wọn ní ìdí wa pọ̀ ọmọ mi ti wá rántí bàbá rẹ̀ lọ́dọọdún tí bàbá rẹ̀ bá wà lọ́wọ́ ọlọ́pàá sọ́dọọdún lọ́mọ sọ lóbi dájú pé àdúrà ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹjọ àdúrà ogójì ọjọ́ kò sínú Islam kò sáàdì fún un kẹ́lẹ́ kọ́ mọ̀ wẹ̀ ní rọ́tà rẹ̀ o kò sáàdì fún un. ọ̀nà àtijẹ́ nítorí bọ́lá wọn bá ti bèrè yín lọ́wọ́ àwọn bàbá ẹ̀yin mùsùlùmí lọ́wọ́ wọn bèrè lọ́yìn ẹ̀yin mùsùlùmí yà Yorùbá ẹ̀yin lẹ́gbèrò ìyàrá ọ̀rọ̀ àfáàlẹ̀ Yorùbá làwọn náà ti bá yín wà wọ́n bá yín wà ní mo wá àwọn bàbá wọn náà bẹ̀ pé kò ní kò ní kò lẹ́sẹ̀ lẹ̀ wàláì wọ́n bá wò pé ẹ̀hẹ́n èyí rò pé ẹgbẹ́ àmọ́ báyìí pé àwọn ọmọ yín kéwé àmọ́ bìàjíà ìmáàmù yóò máa gọ̀ kádà ìmáàmù kẹfẹ́ sálábà olówó náà di àpò káàbọ̀ wọ́n á padà béèrè pé bàbá kí ló dé onígun owó ga àti táwọn gbàwé ẹ̀mí sọ́yọ́ rí bẹ́ẹ̀ bàbá ìmáàmù ló tó kó iye ọlọ́jà mi wọ́n gun àti gbogbo àmọ́ bàbá yìí ta ni fínúfínú ọ̀lọ́ fún ọ lówó àdúgbò kùmákù pé bàbá ìmáàmù tó àkálítù twenty five thousand bàbá ìmáàmù àgbà fifty thousand bàbá ìmáàmù olúbùdó twenty five thousand ta ni fídífídí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún ọ tẹ lórí èyí tẹ wà ń bí ẹ bá ti fẹ́ lànà ọyàn ń bá wọn ti mọ̀ kó kù lọ́dọ̀ owó ọyàn wọn máa fẹ́ bá kú ní kó lè máa rówó. yes nígbà yẹn gbogbo kú ọba kú ọ̀jẹ̀wò àánú ọlọ́run ló lè wọ bá ṣé ká fèsì dání àti nínú ètò tá a ṣe ẹ̀yin tẹ́ jọ́dọ̀ ọlọ́run níjọ́ burú fún yín. ẹ máa fún òróró ara bó bá jẹ́ pípẹ́ ẹ máa pèmí náà pé àwọn bàbá yìí ẹ á máa káńsù tí ọ̀dà ń lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. a lè kan náà torí pé Islam fẹ́ faramọ́ gradual process gbogbo ẹ̀yin ọmọ wa tẹ̀ wá jọba ọlọ́run ìjọ burú fún yín kèé ṣe inú àwẹ̀ kèé ṣe inú ọdún nìkan lóye ká bàbá òtó máa mọ̀ pé wà ń jọba wàláì àwọn bẹ́yìn tì ní sí ta ni wọ́n bẹ́yìn tì sí lọ́rùn gbogbo àwọn ẹgbẹ́ wọn tí wọ́n bẹ́yìn tì mí sí àwọn ń gbowó wọ́n ní bàbá ti gbowó ní ìdìbò bàbá ti gbowó bàbá mi jẹ́ ń gbowó ń jẹ insha allah insha allah ọlọ́run níjọ́ burú fún wa níparí jẹ̀mọ́ níparí anabi wa sọ fún wa wípé ìfẹ́ tẹ́ ẹ rí o oore ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ẹ wá já ẹ wá já fi hàn sẹ́gbẹ̀ẹ́ kan kí n tàbí parí ẹ̀ ẹ wá wo báwọn ọba wa ṣe gbọ́n àwọn ọba gbọ́n ẹ bá kí bàbá olúfọ́ ẹni mo ní ẹ bú ọgbọ́n sẹ́ni báwọn ọba yẹn ti òkú lé tí ẹ bá sì fún wálé kí ni ọ̀sẹ̀ lẹ̀ ẹ̀rí báwọn ọba yà wọ́n ní tẹ́ ẹ wọ́n jẹ́ àmọ̀ orí orí abẹ́ èso agboolé nì ṣe báwọn ọba pé wọ́n bá nílẹ̀ akáyè pọ̀ adélùkà lọ ṣe wá sí àwọn ìwọ́n pé ẹ sọba débẹ̀ ẹ mùdírù kò síbẹ̀ síbẹ̀ ṣe ẹ kúlẹ̀ fọmọ amúlé mi èmi abdulhakeem ọmọ amẹ́dẹ́rù fáyé kò sí ọba náà mọ̀láyé àfọba kan tí ìkúlẹ̀ fún mọ̀láyé sẹ́mi tí ìkúlẹ̀ fún yàrá mi mọ́ tí ìkúlẹ̀ fún àwọn afá mi mọ́ tí mo déwájú olúfọ́ ti mi ò kúlẹ̀ ọba wo ní bẹ́lẹ̀ yorùbá ètò olúfọ́ sọ́wọ́ àti mo wá déwájú olúfọ́ yìí kúlẹ̀ níwà déwájú ọba kan kí ni wọ́n ti rọ adé jẹ làwọn adé bẹ̀ jọ̀mọ́ ọlọ́wọ̀ ètò ojú tẹ́tẹ́ báyọ̀ kọ́lọ̀ ọ̀rọ̀ tó lẹ́rìí tí ràkúnmí ya wèrè ní Madina tí wọ́n ti lọ tí wọ́n ti mọ́lé tí wọ́n ti mọ́lé tí wọ́n sáyẹn ọ̀pá lẹ́bi tá lẹ́bi náà sọ́bẹ̀ wọ́n wá débi àlẹ́bi náà sílẹ̀kùn wọ́n ní à ah, yọ yàrá àlẹ́bi náà sílẹ̀kùn wọ́n wá sílẹ̀kùn ràkúnmí jọjú kọ̀mọ̀ bá àlẹ́bi ni bó ya wèrè kó kú ọmọ ẹ̀ àlìtẹ̀nu kú ọmọ àwọn ìkànnì àwọn sábẹ́ wa ni anabi à làkúnmí kúlẹ̀ fún ọjọ́ àwọn náà máa kúlẹ̀ anabi ní sẹ́bẹ̀ ẹ̀rọ ní sẹ́bẹ̀ ẹ̀yàn lẹ́yìn. kí ni túmọ̀ rọ? sẹ́bẹ̀ ẹ̀rọ ni sẹ́bẹ̀ ẹ̀yàn kò sí ọ̀pọ̀ torí bá anabi dá ní. ẹ fi wọlé ọlọ́kù sọ ọmọ ọ̀kẹ́ náà ni òkú lẹ̀ mọ́ ọmọ ọ̀kẹ́ ẹ̀mí ló kù <laughs> bọ́lá wọn ti wá yọ kọ̀ọ̀kan lé kọ̀ọ̀kan wàlàbí bá dábìlì omi yìí náà lọ́sùnà yàtìlú àlẹ́ ìmọ̀ ayé ti wàyí sákì wàyí alímọ̀ mọ́ni kì í sábà wà ní kíbẹ̀tà wàyí nkàlù mi kọ́kùnrin làbí. dọ́là yìí mú ọlọ́run lòun ni òun ni bá ń yọ ẹnìkọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan kò ní kúlẹ̀ mọ́ bá ń yọ ẹnìkọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan kò ní sóògùn bá ń yọ ẹnìkọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan kò ní sòkúmọ́ bá ń yọ ẹnìkọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan kò ní farugbọ̀n bá ń yọ ẹnìkọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan yóò máa borí yóò máa wọlé olóhùn ni. òun ni. bàásà òun gbé dìde. òun gbé dìde. mẹ́ni wù mí yìí na láì máa yọ ogun lọ́kọ̀ báyìí kọ̀ọ̀kan. lọ́kọ̀ bábìlì kọ̀ọ̀kan. bàásà wù mí yìí na ẹni tó wáyé tó ọmọ ntọ́lá tó yẹ tó wáyé. tó yẹ dá wáyé. yàtìlú ọmọ bẹ́ẹ̀. ọmọ bẹ́ẹ̀. ìjọba ìsẹ̀ni pé yàtìlú ọ̀rẹ́ ìyá yàtì bí àrẹ bá sọ pé oorun èmu ọ̀rẹ́ ló pè kọ́dà kè wọlé tó. tó wàyùsà kí ni wọ́n máa sọ pé báàmì ọmọ sì gbẹ́rẹ́ bọ̀. sì gbẹ́rẹ́ mọ́. wàyùsà kí báàmì ọmọ sòkù náà. ẹ̀fọ́ sòkù mọ́. wàyù alimu wọn ní kí tábà wọlé kí mọ́ tàbí bá pẹ́ bọ̀lọ̀ tìrì yóò wà mú àdìsí wa yóò máa yà kúrò àdì wa ọlọ́ni wa yìí ká ló mi kọ́ dùn láti lọ́lẹ́ àlìmúbi. gbogbo ẹbí bẹ́ẹ̀. gbogbo ẹbí bẹ́ẹ̀. wọ́n kúnlẹ̀ tẹ́lẹ̀. wọ́n kúnlẹ̀ tẹ́lẹ̀. wọ́n jó wọ́n bọ́ sòkòtò wọ́n bọ́ sòkòtò wọ́n bá wọn gbọ́n. Allahu akbar. Allahu akbar. àwọn bá wọn gbọ́n fún òsìnkú lè àwọn bá gbè àwa délùú yẹn àwa kí wọn wọn ká lọ àfi ọba àwa sálámà sálámà àdìkọ àti sálámà káàtó bẹ́ẹ̀ bá wà dáadáa yóò mọ̀ pé kèé ṣe gbèrágà ìta àmọ̀ sọ́jà lẹ́nu ọmọ pé kèé ṣe gbèrágà bá a ṣe máa ṣe sí ọmọ pé kèé ṣe gbèrágà àmọ́ ẹ̀yẹ ńlẹ̀ kèé ṣe fún ọmọ fọlọ́ nìkan ló kù. àwa kí ọba wa ní ọlọ́ọ̀jà mi yóò gùn ọlọ́ọ̀sàlẹ̀kùn dáadáa gbogbo ìgbà ọlọ́run sì máa ṣàpẹ́lẹ̀ yín gbogbo ẹ̀tọ́ wa ló ń fẹ́ kẹ̀yìn lábùkù ọlọ́run ní kẹ̀yìn lábùkù ọba wa ní ah, so ẹ̀yin náà mẹ́fà àbùkù mẹ́mọ́ lábùkù wa káwá déwájú ọba ká mọ̀ kúnlẹ̀ sọmọ ní nítorí ẹ̀ náà ló jẹ́ sọ́dọ̀ àyìn kò tí lára àbùkù mọ hmm. kàmá wà ẹ̀rí wá fún ni ẹ̀rí àkọ́kọ́ ni pé ọmọ ọba sọ pé ẹ̀wọ̀ ọmọ ọba tí mọ̀ ẹ̀mọ ìgbọ́dọ̀ balẹ̀ o kí ló dé ó ti di nǹkan áàdì ọmọ dọ̀bálẹ̀ fúlú ẹ̀kọ́ yóò ọmọ gùn nígbà wájú pé tó yóò yùn kẹ́ lànà dúró pé ká ẹ má máa fi nǹkan dọ̀bálẹ̀ fúnra yín ẹ má dọ̀bálẹ̀ mọ́ ó sí àbí òṣèlú ṣe é. Allahu akbar sọlọ. ìtàn níparí anabi wa ni sallallahu alayhi wa sallam. ẹ máa lọ sí òkú yín síbẹ̀ ẹ sì lọ́ọ́ máa sálámà sí ẹ má gbàgbé wọn kábì ẹ má pé wọ́n níbi yìí anabi wa sọ pé tẹ́ bá fẹ́ sí òkú síta o ẹ ẹ báyìí ẹ sí o láàbí ni ẹgbẹ́ o ẹgbẹ́ náà yẹn fi lélẹ̀ o anabi wa sàlàyé gbogbo ẹ̀ àwọn ìyàwó Aisha àtàwọn ìyàwó anabi gbogbo àwọn obìnrin wọ́n mọ bí ẹsẹ̀ sì kú wọ́n mọ bí ẹsẹ̀ wẹ̀ kú wọ́n mọ bí ẹsẹ̀ dì kú àmọ̀kú dì o àmọ̀kú wẹ̀ o àmọ́ báyìí ká sọ dábàá dábàá ń wẹ̀ kú lọ́wọ́ o àníyàn kan o kò sí dídá nìyẹn o nẹ̀wẹ́tù kò sí báyà nẹ́bí o nẹ̀wẹ́tù èdè tẹ́ ọ̀rọ̀ ni o gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò kírun èé ṣe ìmọ̀ níyẹn jẹ́nẹ́bà ní jẹ́nẹ́bà ọ̀la níyẹn o bẹ́ẹ̀ bá ní sáwá lé kọ́sàlù alẹ́ ọ̀kọ̀ọ̀kan kó sáwá orí bẹ́ẹ̀ bá ní swimming pool lé kọ́sàlù alẹ́ ọ̀kọ̀ọ̀kan kọ́ kálù swimming pool kọ́ jáde ni o. Islam ẹ̀sẹ̀sì tó lé o. mọ́kàbàlà tẹ wá sí yìí bàbá wa ìmáàmù ẹ kú oríire. alhamdulilah. wàlá ẹ kú oríire. alhamdulilah. ẹ kú oríire. alhamdulilah. ètò tó kù tẹ́ ẹ ṣe àjàbí wàá ti gbogbo yín gbogbo ọmọ tọ́ba ló ń faramọ́ bẹ́ẹ̀ kí gbogbo kálukú wa ká wú òkú àwọn bàbá wa ká wú bẹ́ẹ̀ tí a fara mọ́ bẹ́ẹ̀ kí n fi bàmí ọjà kọ̀ọ̀kan báyìí yes iná mo wí bàbá iná mo wí iná mo wí tó pé tó bá jẹ́ pé ẹ ti gbọ́ ayé débẹ̀ tọ́lá ti gbọ́ ayé tẹ́yẹ́yẹ́ ń tiwa tọ́lá wa ti gbọ́ ayé débẹ̀ pé a lọ wú òkú ṣé rí ẹ padà rí gbogbo òkúta ní kálukú owó kọ́ lọ sí o yọ wọ́n padà wù ọlọ́jà mi yóò gùn ìní ìfisẹ̀ nàbà wà yìí náà ti kẹ̀lé wa lọ́wọ́. insha allah. insha allah. torí náà. ẹ̀jú wọn náà ẹ lọ àbàdàn fúnra gbogbo ọmọ nígbà wọn bá fẹ́ ta ilé kọ̀ọ̀kẹ́ tí àwọn ọmọ bá rí owó àwọn ọmọ tí wọn ò fẹ̀sì tọ́ tí wọn rí owó àwọn olówó àbàdàn ti gbà wọn kó owó ní takataka báyìí pé owó rẹ̀ ṣùgbọ́n sáré bàbá rẹ̀ mẹ́mẹ́ àwọn ọmọ wa ní sáré rẹ̀ rí ibùgbé ìṣẹ́jú mélòó wọn kó egun bàbá wọn sínú pọtifólíò nínú pọtifólíò wọn yóò bọ̀rọ̀ síbẹ̀ sáyẹ́gbẹ́ òwúkù sájúbẹ̀bí òwúkù gbogbo àwọn gómìnà tẹ́fẹ́ fẹ́ ṣe dáadáa tẹ́fẹ́ fẹ́ ìlú sẹ́wọ̀n ní wúkù ọjọ́ ìdè wúlọ ọbẹ̀ kó lè jẹ́ tù twenty thousand láti Ìbàdàn. àwọn jàmá Ìbàdàn wọn ní nílùú yẹn wọn ti gbọ́ yé tó bá wọn pé ìtẹ́lẹ̀ yẹn ní àwọn àdúgbò kẹtì wọn Ìbàdàn ní ìsìn wọn ọkọ̀ sáì pé òní sì kú bẹ́ẹ̀ olúyọ̀lẹ̀ mẹ́mbẹ́ aláwa káláwe mẹ́mbẹ́ ibi wọn ti ń talẹ̀ twelve million acre plot kan twelve million síbẹ̀ lọ́wọ́ àtúkù sí. a ò tẹ̀ parí sákàánù wa hósẹ́ẹ̀lì míì ta tó kọ́ńbàdẹ̀ bàbá ẹ̀yin náà lẹ ṣàdúrà sí hósẹ́ẹ̀lì táwa parí o àpè Sheikh Ahmed Ajigiri modern hostel ẹ̀yin hósẹ́ẹ̀lì báyìí ilẹ̀ tààrà sàárè kan wà wọ bẹ̀mú ẹ̀yin ọmọ nìyàn ẹ wà wúkú wa yìí o ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ mẹ́ta ọ̀dà bàbá ní ewu gbogbo òtọ̀ táwọn ọmọ ilé kí wọ́n bá ń tọ̀ ní hósẹ́ẹ̀lì orí bàbá yìí náà mà o. Baba, wọn mú ìtọ́ ní ìsirẹ̀ gbogbo ẹ̀yẹ́ ìsílẹ̀ abẹ́sẹ̀ sí lórí ilẹ̀ tèmi owó yẹ bí yẹ láti fi rà àwọn jàmbá tí wọ́n ní twenty thousand káfí ṣèrànlọ́wọ́ fún yín wọ́n láwọn ọ̀wá dádúró bẹ́ẹ̀ o wọ́n ní pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn náà àṣẹ̀bọ̀ ìmáàmù wọ́n ní owó tó máa wá á tó máa fowó rẹ́sẹ̀ sí àmọ́ twenty thousand wọ́n ní kí á fún jàmbá ṣé eh, yàyà náà yìí ó náà nìyí ẹ̀jẹ̀ fún bàbá máa ń kó kó fún yìí pẹ̀lú èmi náà máa kọ́ kó fún bàbá mi ìmá mọ́ sí dúró tì mí báyìí màá má bọ́ dúró tì mí báyìí á wà wú òkú bá mi á sì gbé lọ òtẹ́ nítorí pé dúró tì mí tàbí wú òkú.